sí àpárọ̀pọ̀ ìgbóhùn alhamdulillahi rabbil alamin fún orí àti àánú tọ́lọ́run tó ń ṣe fún alẹ́ ni olùkà máa bẹ́lẹ́bẹ́lá yìí àdúgbò fọlọ́run bá náà ó tó fa ní àlàáfíà ara àdúgbò fún ó tó ṣẹwà kò sínú ẹ̀sìn àdúgbò fún àwa sáde gbòǹ gbogbo tí jẹ́ aburú pátá ọlọ́mọṣẹ́ làwọn bẹ̀ ìta àdámọ̀ ni aburú. ọlọ́mọsàlá wa ń bẹ̀ ìdá àti ẹ̀mọ̀gbà lọ́dọ̀ ọlọ́mọsàlá wa ń bẹ̀ àwọn sọ́mà àtìlẹ̀ àní ọlọ́ọ̀bá méjì ìjọ ẹ̀kọ́ iná lọ ọba ìyó náà ọmọ ọba yìí náà ló fi àlàyé gbogbo nǹkan ọba ló fi ń ló ọba yìí ọba ńlá ni. òun ló sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì Muhammad sasala pẹ̀lú èdè Lárúbáwá tó yanjú bákan náà àwa jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní ẹ̀rọ Ọlọ́run bá ní ìkẹ́ Ọlọ́run ọ̀nà Ọlọ́run orí àjẹtàn Ọlọ́run kọ́ máa bá Ànábì Muhammad báyìí tọrọ fún gẹ́lẹ́ ìlàtọ̀ gbogbo bẹ́ẹ̀ látún gbogbo àwọn ọmọ lẹ́yìn ẹ̀dí àgbà gbọ́tọ̀kọ̀tọ̀kan ọkùnrin obìnrin wọn ọmọdé wọn àgbàlagbà wọn olówó inú wọn tálákà inú olórin ọmọ lẹ́yìn inú wọn ọlọ́run bá nìrọ̀lẹ́ wọn lórí wọn wà dáadó lórí wọn wọn ti wájú gbogbo àwọn tó gbé wọn tẹ̀lé lára nabi Muhammad wá àwọn náà wà náà wọn àtún wá láti wá ṣe ojúṣe tọ́nà ọba àlekọ́ lápáwá láṣẹ ọlọ́ni yáyọ lẹ́bí iná àmànà ìbànú di alẹ́ sọ láti mẹ́yọ́ mi lè jùmọ̀ á fásitì ìlà díkìrì láì wọ́dàrà bẹ́ẹ̀ ha dáàlì wọn kọ́ lápẹ́ kó tán àlámù ọlọ́ni ẹ̀yin mùmínì ẹ̀ńtẹ́ ẹgbà ọ̀nà ọba gbọ́ tí a bá ti pè ń lọ́jọ́ jímà ẹ̀fíà tààrà ẹ̀fì sílẹ̀ ẹ sáré tètè lọ síbi ìrántí ọlọ́run òun náà ló lóore fún yín jù ìsìjábàtà lè amúrí láì ìsìnwàtàlá láti dá ọlọ́run ọba lóhùn àtẹ́tọ́pá wáyìí ìyẹn ló mú wa síbí ilé ní lẹ́ẹ̀kan sí gẹ́bí ẹ̀sìn àwọn mùsùlùmí gbogbo ọjọ́ báyìí àwọn àbẹ̀ ọlọ́run ọba náà àpéjọ tòní náà ọlọ́run kó gbàjọ sùn wa bùntà gbọ̀n bí àtẹ̀ntì ó sọ àtẹ̀ntì ó gbọ̀ ládàá kásọ̀ ládàá kágbọ́ lónìí dùn ládàá náà ní ìjẹ́ ẹ̀dógún lábẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí a ń bá lọ tí a fẹ́ forí ẹ̀tì lénìí o nígbà tí àwọn àgbáyé tí wọ́n ya ọjọ́ kan sọ́tọ̀ fún ayẹyẹ èdè abínibí tí wọ́n ń pè ní lógatul ummi èdè abínibí àti bó ṣe pàtàkì tó táà sì fi rìnlẹ̀ fún wa pàtàkì èdè abínibí báwo la ṣe kọ́ bó la ṣe mọ̀ bó la ṣe mójójó òfin ní parun tó ipò náà ni iye ọmọnìyàn ó lágbára ọmọnìyàn táà sì sọ pé àwọn tí ó ṣe mùsùlùmí gan wọ́n ka èdè wọn kún afọ alápèjúwe Japan China Israel South Korea Bulgaria bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n mójútó èdè wọn sísìn tí wọ́n gba kéèdè kan kọlù tí wọ́n tẹ gbogbo èdè lórí bafédè wọn àyè sọ àwọn ìpèníjà táwọn pè challenges tó kojú èdè àti àwọn tí a ṣe wádìí pé èdè máa kú pé kí sẹ́ntùrù tá wà ń bẹ̀ tó délẹ̀ àwọn èdè tí ó kò ní dín ní ẹgbẹ̀rún mẹ́ta 3000 languages asàlàyé fún wa mú wá sọ́nú ọ̀rọ̀ mi pé alimuslim awil muslima láwo àwòlá lugatan musulumi tiẹ̀ lọ́kùnrin lóbìnrin òun ní èdè méjì tí è bá ti ṣe ọmọ lárúbáwá ó lédè méjì èdè abínibí ẹ̀ àti èdè ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n ọmọ lárúbáwá ń ti èdè kan náà ni èdè abínibí ẹ̀ náà nu èdè ẹ̀sìn ẹ̀ nu ojúṣe tiẹ̀ kéré kọ́kàn èdè abínibí ẹ̀ òun náà lè dẹ̀ ẹ̀sìn ẹ̀ tí wọ́n ta wà ń rú bí àtàwọn ìlú míì tí wọ́n ṣe pé àwọn mùsùlùmí pọ̀ ń bẹ gẹ́gẹ́ bí Malaysia Indonesia gbogbo àwọn ìlú wọ̀nyí Iran Bangladesh China gbogbo àwọn ìlú yìí tá mùsùlùmí bẹ́ẹ̀ Pakistan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Nigeria tó pé a wà nílùú míì tó gbé dé rábákọ̀ ni wọ́n ń sọ àwa gbọ́dọ̀ rí èdè láwa náà gẹ́ bí èdè wa torí ẹ̀ lé agbègbè ọ̀tá fẹ́ sọ̀jù ní ahmiyatu lugati larabiyya fi hayati ummati li musulima pàtàkì èdè lárúbáwá inú ìgbésí ayé àwọn mùsùlùmí tèmi àti ẹni tẹ́ ń gbọ́ mi náà jẹ́ kánú wọn gbígbẹ́ ká fi sí nbẹ kọ́lá fi sílẹ̀ ni kódà wọn tí wọn jẹ́ ọmọ lárúbáwá gan wọn àfìdí ẹsẹ̀ bẹ́ẹ̀ kan fi sí àwọn tá ń lọ ọbẹ̀ wọ́n ti wọ́ èdè yẹn lẹ̀ débi gé èdè lédè náà ń pálí lẹ́nìí mo ti lọ Saudi Arabia rí tí mo lọ sọ́fíìsì kan mo wá nǹkan kan lọ bẹ̀ mo bẹ̀ sí sọ lábáwá bẹ́sẹ̀ wò mí rẹ̀ mo wá jáde tán ọ̀kan náà tó wá fẹ́ràn mi wá ní kí n padà wá jọ mi tí mo gbọ́ gẹ̀ẹ́sì òní mo gbọ́ díẹ̀ òní wọn á dá mi lóhùn tí mo sì wọlé òní good morning gbogbo wọn dìde ni you are welcome what do you want ọ̀fìdí mi ti sọ lábáwá tẹ́tí kàmílá bùkù èdè gẹ̀ẹ́sì mo fi gba tí mo fẹ́ gbà ṣèrí fún wọn nìyẹn kẹsẹ̀ ìlú kan o bó ṣe mú lárúbáwá ní ìsinú wọ́n pọ́n èdè elédè léjèdè wọn lọ eléyìí àlébù ni torí díẹ̀ nínú àwọn agbègbè tí a fẹ́ yẹ̀wò lẹ́ni o náà ni pàtàkì èdè Lárúbáwá àwọn kan tó fi ṣe pàtàkì pọ̀ nínú gbèsè ayé mùsùlùmí àkọ́kọ́ lughatul wahyi lughatul wahyi òun lè dè tọ́lọ́run fi bá ọmọ ẹ̀dẹ́ yẹn sọ̀rọ̀ àgàgà pẹ̀lú mùsùlùmí tí wọ́n bá ní wáàyí náà pé revelation èmi ọlọ́run mo fẹ́ bá gbogbo ayé sọ̀rọ̀ ọ̀rọ̀ gbẹ̀yìn tí ní sọ mí ma fáyé ìdílábà ló fi sọ. So kò fèsì lémi sọ lẹ́yìn náà ẹni àwa fi iṣẹ́ ìran tí ó ṣàlàyé iṣẹ́ ìfaráyé ìdílábáwá náà tó lọ́gbọ́ láwọn fẹ́ sọ pé àtàlùkùránì o àti súnà ànábì o méjèèjì làwọn àfáǹpẹ̀ revelation pẹ̀lú ọ̀dọ̀ àwọn tí ọba mọ̀ kan tí wọ́n bá ní ah, revelation wọn á gbà yìí pé kúrò nìkan ńlá fún ọlọ́run ló tẹ̀tí sọ fún wa ní surat najim aya kẹta sáyẹ kẹrin pé wà má yantiku anil hawa in huwa illa wahyu yuha anabi tààna sí yìí o kì í fífẹ́ náà rẹ̀ sọ̀rọ̀ gbogbo ń dá a bá tiẹ̀ bá ti gbọ́ lọ́dọ̀ ẹ̀ bàbá wà ní revelation náà ni.

tí àwọn náà bá fẹ́ wò àìlọ́ fúnra wa àkọ́kọ́ súratu Yusuf súratu Yusuf ní ayẹ ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bà ọlọ́ngbà tí mo bá anábì sọ̀rọ̀ sallallahu alayhi sallam ọlọ́ni inna na qur'anan arabiyyan inna ọrọ qur'anan dẹ́rẹ́jọ́ wa la sọ kalẹ̀ tí a nì tí ń jẹ́ alùkwán lédè lárúbáwá la'alakum ta'qilun la'alakum ta'qilun bóyá ẹrùnú ẹsẹ̀ làákà ìsí ọ̀rọ̀ ọ̀nà kanu nínú ibi tí ọlọ́ọ̀bá Allah tó ti fẹsẹ̀ yí pé alùkùrán èdè lárúbáwá ni bákan bá tó wọnú súrátù ṣúwàrá gbẹ̀tọ́lọ̀bà alikọ́lá tó ń sọ̀rọ̀ ànábì ń bẹ̀ Quran chapter 26 láti àyà 192 ọlọ́ni wa innahu latanzilu rabbil alamin lọ́lọ́rọ̀kọ́ àníta sọ̀kalẹ̀ fúnra ànábì Muhammad ó wá látọ̀dọ̀ ọba gbogbo ẹ̀dá nazala bihi rúùlì amin ẹni ó mú wá sórí ilé ayé òun náà ni ẹ̀mí ìyàwó ọlọ́run tí ṣe Jibril ẹni fọkàntán ala qalbika ó sọ̀kalẹ̀ sí inú ọkàn rẹ̀ ànábì litakuna minal munzirin kó lè bá jẹ́ ọ̀kan nínú àwọn olùṣèkìlọ̀ láyé bilisani arabiyyin mubin pẹ̀lú èdè lárúbáwá tó yẹn jù ẹ̀rí bílísàn àrọ̀bíyìn mùbíyìn pẹ̀lú èdè lárúbáwá tó yẹn ju láti sọ̀kalẹ̀ torí ìdí àti pé alukur'an karim Arabi. èdè lárúbáwá ni lisanu Arabi, èdè lárúbáwá ni ẹ̀rí àwa lè mọ alukur'ani a lè nabi muhammad àfi kí a mọ lárúbáwá yìí látara díẹ̀ láti wá rí pàtàkì èdè lárúbáwá lóògátó kìtàbínà èdè ìwé wa ni èdè ìwé wa níbi ọlọ́run ti bá wa sọ̀rọ̀ nù lẹ́tà ọlọ́run sí wa ònù kọ wá má lè dá lẹ́ka tọ́lọ́ ń kọsẹ̀ ẹ̀ka tẹ̀pá lébù ni àlébù ni lè pé kí àwa rẹ nìkan tó jẹ́ mùsùlùmí tí ò lè dárúkọ àníkà àlébù ni ẹ̀sìn wọnú àṣà wa ń bí lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn náà fẹ́ ṣàdúrà wọn máa pín àlùkò àní fúnra wọn ọdún táwọn yóò máa gbọ́n rí yóò máa mérí báyìí ìtumọ̀ ẹni pé kò sí kíni kò mọ́ ká àlébù ni kí a máa máa àlùkò àníkà èèyàn ò péye ní islam nìyẹn lẹ́yìn náà lugatu rasulina èdè òjíṣẹ́ wa ní èdè ànábí wa tọ́lọ́rán sí wa ò gbédé ànábí ẹ̀ àlébù ni lugatu dínìna èdè ẹ̀sìn wa ní ò gbédé ana muslim ana muslim wàlúgàtò islam Arabi arabiyan islam tó ń kílẹ̀mù yẹn èdè èdè larabawa ni lọ́gàtò ummatina èdè ìjọ wa ni nánú ummatu muslima ummatu islamiyya ìjọ islam la jẹ́ wàlúgàtò náà lọ́gàtò arabiyan èdè wa lè èdè larabawa lẹ́fẹ̀ẹ́rì táwọn sọ bá pàdé ń bì kan èdè kan tí wọ́n sọ àrọ̀bíyà tani pé wọ́n lọ sí conference kan o lágbàáyé àwọn mùsùlùmí o ara àti yẹ kí yẹn lè qualify oníkógbèdè lábáwá àti ìran conference gbọ́n bá send the invitation sí nàìjíríà ń bí náà obìnrin lọ́fẹ̀ẹ́ lọ ní o ọkùnrin wọn ní bisherit ẹ̀rí pẹ̀lú mọ́jẹ̀mú àyìnyàkó na musharik àjáda àwọn mùjíìdá ní lọ́gàtà rọ̀bí ìyà pípẹ́ ní ọfẹ́ kópa wọn láti dáńgá jáde èdè lábáwá ibi tá ń lọ yóò èdè tí a ń sọ lọ́nà Bo ọ̀hún àwọn apẹ́ bóòlù sí gbọ́dọ̀ wọn ìmọ̀ àjọ ló sí gbọ́dọ̀ wọn kọ̀yẹ̀ kọ́ wọn rárá bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ́gàtò tààbùtù èdè tá a fi sin lọ́n ni nínú ẹ̀sìn àwọn mùsùlùmí kò sí lèmi tí wọ́n fi sàn lọ ọ̀ràn àyàn ni láfírí inú àwọn ulama dá pé kíkọ́ rẹ̀ ọ̀ràn àyàn ni ṣùgbọ́n ọ̀ràn àyàn rẹ̀ wá jura wọn lọ kákọ́tì ẹ̀ mọ́ná tó pé kò sí ntó ntí kálọ́gbẹ́lágbájá nírun o yóò kí fatia. alùsàlám ó ní la salata liman lam yaqra fatihatal kitab wa fi riwaya ummal Qur'an aw kama sàlám bẹ́ẹ̀ ni kò nírun gbogbo ẹnikẹ́ni tó bá kírun tí ó ka Fatiha kò nírun àwọn olùmọ̀ wa tọ́bọ̀ pé kéèpé kọ̀ọ̀kan lè ká kíkà jẹ́ ká fi nírun pẹ̀lú gbogbo ìdájú ẹ̀ tọ́bọ̀ wá wò lé ní kódà tẹ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù tó kí n lòdì dáfàtì àkí ní ti ń ké yẹn ọkọ bá ní à ń se ń ké pé ọ̀pọ̀lọpọ̀ ńlá ń kí táà ní ọ̀ràn yẹn ní kéèyàn lè dáfàtì àkí nínú run ìmáàmù ní abẹ́ẹ́sẹ̀ ni o lọ́pẹ́pẹ́ lọ́dọ̀ ìmáàmù Málíkì rahimahullah ó ní gbogbo ìmáàmù tí ó bá mọ ìyàtọ̀ láàrin sin ṣin sọ dọ ẹgbọ jẹmọ nbẹ musa maliki bẹ ẹ tí o lè dá yàtọ̀ ma táwa máa rí wọn àkúná parí fájà ń gbé wàhálà lọọlẹ kò síbi kankan kò nírun yẹn nu kò sí lálàá lè na kankan bẹ gbogbo nǹkan yìí ló ní lánàbùkátà sí gẹ́gẹ́ bí mùsùlùmí èdè àkọ́kọ́ nu èdè tá a fi kírun gbogbo ń tọrọ pọ̀ mọ́rún pátá àwọn àgbèdè mi láàyè lẹ́bí rí àwọn kan tí wọ́n dìde ní èkó wa ń bí ìbẹ̀ náà ti bẹ̀rẹ̀ mú sí bẹ̀yẹn àwọn ajísìbí ara mọ́kà tí wọ́n ń fi èdè yorùbá sí lọ́n wọn ní wọn ní wọn ní rárá tó wá fẹ́ sàlágbá gbé ọlọ́run tóbi alágbá rẹ̀ nu ọlọ́run tóbi ọpẹ́ ní gbogbo ẹ̀dá ọpẹ́ ní fún ọba gbogbo ẹ̀dá ọpẹ́ gbọ́dọ̀ kọ Ọlọ́run bá láàánú ọbọ níjẹkọ ọpẹ́ ní gbogbo ẹ̀dá tó máa kà lọ bẹ́ẹ̀ Ọlọ́run tóbi ẹ láàsọ látàlá wọn nírun gbogbo tó wà nù yẹn pátá bá nàbí ṣe gbé kalẹ̀ gẹ́lẹ́ onísọ̀lù kàmáà rẹ̀ tó mìíràn sọ̀lẹ̀ gbọ́dọ̀ Allah akbar àwọn èdè míì tó ń bẹ́nu lárúbáwá tó jọ àgbọ̀ wí táwí náà nù tàbí Allahu ala Allahu azam Allahu ajallu Allahu azzu gbogbo ètò màkà náà ni ṣùgbọ́n ìtọ́ wà látọ̀dọ̀ ànámi ni Allahu akbar àgbọ̀ fi kankan méjì pẹ̀ bọ́ bá rùkú ìdírábà náà ló fi ṣàdúrà bó wà ń forí kalẹ̀ ìdírábà náà ló fi ṣàdúrà tó fi parí tó fi jáde kó ní pé assalamu wa rahmatullahi ẹ̀sọ̀lá ọlọ́lọ́n kọ́ máa bẹ fún yín kò nírun n kò ti wá rí báyìí ó ti di àwọn àti mọ̀ yí pé kí agbájúmọ́ èdè yìí ó ṣe pàtàkì gan kódà ọ̀kan náà wùlámà ohun tó bá di àlèkè àmà òun náà lè dè tí àwọn màlìjẹ́ náà máa sọ pé tó bá di àlìkíámà èdè ọmọ àlìjẹ́nà ni àlìkíámà wá jìnà tá a bá ti ilé kú èdè tá a sọ̀nà sàárè nù ana Muhammad sallallahu alaihi wasallam ó nígbà tó mẹ́rin náà bá ti ilé dákẹ́ tẹ́ ẹ bá ti gbé sínú sàárè tẹ́tẹ́ tí àwọn ẹbí ẹ padà sílé ó náà màlẹ́kà méjì á dé wọ́n á dájókòó wọ́n máa bi léèrè béèrè àgbèrè mẹ́ta ma rabbuka talọ́nba wa ma dinuka kí ni ẹ̀sìn ẹ wa madha taqulu fi rajul alladhi bu'itha fikum kí lọ bẹ́ẹ̀ sọ ń pa ànábì tí wọ́n gbèdè láàrin yín èdè tí wọ́n fi béèrè nù ṣùgbọ́n láyé ń bí òkú ma ó ká máa kọ́ lòlù lọ́rùn nánú sàárẹ̀ ló fi jẹ́ èdè tó ṣe pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí èdè tó sì tóbi ní tí ó ṣẹlẹ̀ tó ṣe déédéé ní gbogbo èdè àgbáyé ó lè dé ìpìlẹ̀ Imam Suyuti nígbà tí ń sọ ìtàn èdè ó ní náà ní èdè tádàmọ́ náà sọ alẹ́tọ̀sálàm èdè ìpìlẹ̀ ní òun lè dè àbáláyé tó ṣáájú gbogbo èdè òun ló sì kún ju gbogbo èdè lọ òun ló sì fẹ̀ ju gbogbo èdè lọ ẹ sì pé ló ṣòro kọ́ nítorí kó sínú pọ̀ lẹ́mọ̀ rí táwọn yóò máa gboyè gboyè gboyè gboyè lọ́nà ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà tó díẹ̀ náà ni tó máa ṣùgbọ́n ọ̀ranyàn ni kálukú gbìyànjú láti mọ̀ nípa ẹ̀ ẹ̀sìn mọ́ tí máa ń sọ̀rọ̀ èdè tí máa ń sọ pé kọ́ èdè nǹkan mẹ́rin ló ṣe kókó lára kíkọ́ èdè nǹkan mẹ́rin àkọ́kọ́ òun náà ni alikiraa kéèyàn lè ka èdè yẹn tí wọ́n bá kọ́ báyìí kó lè ka àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì alìkìtáàbà kéèyàn lè kọ́ ẹlòmíì dángájá ní kíkà kò dángájá ń kíkọ́ kódà ẹlòmíì dángájá ń kíkọ́ kò dángájá ń kíkà ẹ̀rì ẹ̀rì gbàtọ́lọ́ náà bẹ̀rẹ̀ fún anasa sálá inú suratul alaq ikra sọ́kpẹ́kà lẹ́dí khalaq khalaqal insana min alaq ikra rabbuka al الذي alladhi بالقلم bil qalam ما لم يعلم ma lam ya'lam ẹ méjì ló ti kó read ibi gbogbo èdè ti نو أكو àkọ́kọ́ أكو àkọ́kọ́ how to read gbọ́dọ̀ mọ bóun ni a ṣe kalarubawa kò sí lé tábàdì fàsíkò lẹ̀ fún àti ráwọn èèyàn tó pé láàrin oṣù kan wọ́n ń kọ́ àwọn yẹn lárúbáwá tí ó sì kọ́ tí ó sì yé bá ti fàsíkólẹ̀ fún yóò kàn gbìyànjú lé yòókù lórí ni olóṣù mẹ́fà ń bẹ olóṣù mẹ́rin ń bẹ ọlọ́dún kan ń bẹ olóṣù mẹ́sàn ń bẹ àwọn alẹ́ lábá kan bẹ tó bá débẹ̀ nísìn láàrin oṣù mẹ́fà wọ́n ti ní àwọn ìlànà kọ́nilẹ́kọ́ èdè lábáwá wọ́n ní wọ́n ní ta'allum lughata arabiyya li ghayri natiqina biha ìkọ́ èdè lábáwá fún àwọn tó gbé lábákọ́ ní èdè wọn wọ́n ti ní àwọn ọ̀nà bòde Saudi Arabia ó wà bẹ́ẹ̀ bòde Sudan wọ́n ti bá bẹ́ẹ̀ bòde Kuwait gbogbo àwọn ìlú àwọn mùsùlùmí ní ẹni tó experience ni wọ́n lọ oṣù mélòó fẹ́ lò three months wọ́n kọ́ four months six months one year ọkàn ọkàn mọ́lé lórí ni. a mọ̀ bó ní a ṣe kà bó náà ṣe kọ lẹ́yìn náà àlèfà kó tó pé ń tá ń ká ń tá ń kọ yẹn ó ń yé wa in understanding ń tọ́ ń ká tọ́ ń kọ kó máa yé ẹ ní pípọ́ máa máa tún mẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wá ní àtàkàtò kó lè fi sọ̀rọ̀ ìyẹn ni máa pẹ́ jù nínú èdè ẹni máa ń pẹ́ jù nínú èdè látara ìbẹ̀rù mi ò fẹ́ ṣàṣìṣe kàkà kí a máa kọ́ kọ́ máa yé wa kọ́ tó kú pé ká sọ nígbà tí mẹ́rẹ̀ẹ̀rin bá pé fún yàn ìlera tó dángájá ti dè o lè kà o lè kọ́ o yẹ o lè sọ bó ṣe wá rí ẹ̀ náà àtòjúra wa lọ́nbẹ̀ẹ́. ní kíkà adálájúra wa lọ ní kíkọ àpapọ̀ nǹkan wọn lọ ní yíyé a wọn lọ ní sísọ a wa lọ gbogbo ẹ̀bùn ọlọ́run bá ní gbogbo ẹ̀ lábẹ́ ẹ̀bùn ọlọ́run bá máa tó ń pè ní alishihad ìgbìyànjú ìgbìyànjú torí èèyàn kan lè máa ọlọ́njẹ́ ń gbé dé báyìí àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn bùkátà sí dè wọn mọ̀ kọ́ ibi ọdún bíi márùn àbí mẹ́fà sẹ́yìn àwọn ará kọ́tọ̀ wọ́n fẹ́ wá rìkútù àwọn èèyàn nàìjíríà ẹ̀ ní Ogun State ní a fi bẹ́ẹ̀sì wọn sí láàrin oṣù mẹ́fà o àwọn òní mẹ́nìkan kó ń lu àfẹnugbàgbọ́ lárúbáwá wọn ní láàrin oṣù mẹ́fà nígbà tí wọn wúyà àwọn tí wọn kó lọ àwọn yíbo jẹ́ eighty five percent tí wọ́n kéde láwọn ọ̀nbẹ́lọ̀ nísìn ní kọ́tọ̀ torí pé wọ́n fẹ́ lọ sí sẹ́lọ̀n èdè tó wáá jẹ́ díẹ̀ sí ti wá lẹ́nìkan kọ́ torí pé òun fẹ́ lọ sí sẹ́yìn ẹ wá òjò táwa ti ń gbé mọ́ fẹ́ kọ́ lárúbáwá ẹ̀rí ó jẹ́ àlébù kò sí pé a ah, mo ti dàgbà jù ọmọ ló kú mbẹ́ rárá ẹ̀sìn wọn gbà bẹ́ẹ̀ láàyè gbà bẹ́ẹ̀ láàyè ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kan àwọn àgbàlagbà kan wọ́n gbìyànjú bàbá ṣe Abdulbaki lu ìjọ náà lọ bí yẹn bá gbọ́ àánú ẹ̀sìn bọ́ bá gbà bá jọ ìjọ wọn tí ò bá mọ nǹkan ká àwọn ọkọ̀ bí ó ṣe kà gbọ́dọ̀ sí kálukúránì wọn á kọ́ wọn ní ètò ẹ̀kọ́ àgbà àwọn àgbà gbọ́dọ̀ báyìí lọ lóṣù mẹ́fà òun ò ara tó yẹ kí masalasi kọ̀ọ̀kan ṣe nìyẹn nítorí kí ẹgbẹ́ islam kọ̀ọ̀kan ṣe nìyẹn yẹn nípa ní tààríbù lisan ká sọ ahọ́n yẹn di adáhùn náà ó lè gbọ́ èdè lárúbáwá tó ṣe pàtàkì gan látara bí ó ṣe rí torí díẹ̀ láfi rí àwọn àfáà ẹ̀sìn bàbá wa Ibn Taymiyyah rahimahullah ọ̀rọ̀ tó sọ pọ̀lẹ̀ lórí. bẹ́ẹ̀ náà Imam Shafi rahimahullah ọ̀rọ̀ tó bàbá náà sọ́pọ̀ lé lórí Imam Shafi rahimahullah ó ní tẹ́ bá wo bíbàjẹ́ ẹ̀sìn àwọn èèyàn ń ṣe bídíà wọn ẹ̀sìn ń bàjẹ́ ó tẹ́ bá wádìí ẹ̀ dáadáa ó láì gbéde gan kún àìgbéde tọ́lọ́mọba àlíkọ́lá tó fi sọ àlùkò ànìkalẹ̀ tó fi sọ súnà anáfisàsálà ń kalẹ̀ ó láàrí pé àwọn àwọn kan tó bí ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀sìnrú tí ń bẹ́ǹtà yìí olówà ń bẹ̀ ló bá sọ Imam Shafi inú risala rẹ̀ ó ní inna ala kulli muslimin ó ló ti di ọ̀nà gbogbo ẹ̀ ń bá jẹ́ mùsùlùmí ayata'allam min lisan arab ma balagahu juhduhu ó ní ó gbọ́dọ̀ lọ rẹ̀ kọ́ èdè lárúbáwá níbi tí gbìyànjú ẹ̀ bá dé bó bá sì lè gbìyànjú bó bá lè gbìyànjú dé a lè gbé wa lọ ó wá lọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní àtà yashada bihi ó ní sọ́mà pé ń jọ tó bá fẹ́ àwọn àtìmọ̀ pé gbogbo ògbà táyàn bá lóun jẹ́ kèfèrí tó bá fẹ́ di mùsùlùmí èdè náà ni ó fi dà áwùsí lẹ́nu ó mọ́ o kò mọ́ o áwùsí lẹ́nu ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah wa ashhadu anna muhammadan rasulullah la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah sallallahu kò sí kò séde míì tí a lè di mùsùlùmí jù yẹn lọ àwù fún àìsàn tó mẹ́ fún ó ti ó ti kọ́ bẹ̀rẹ̀ nu bí ó ti kọ́ bẹ̀rẹ̀ nìyẹn bàbá fẹ́ kọ nírun tí ó ṣe kàámà ìdẹ́rẹ́bá náà láfi kọ ní kàámà ìdẹ́rẹ́bá náà láfi kọ ní fatia ṣùgbọ́n nígbà tí ọba ti mọ́ tó bá ti rí lásìkò àná sàsálà ẹni tí ó lè dá fatia kéé mẹ́rin sọ́nà àbí dáhùn ó gbà sílámù ni ó ní ìròyìn sí ọlọ́run mi ò mọ kankanú àlùkò àná yóò sì dá kẹkẹkẹ mo sì fẹ́ máa kírun àníbi lọ bẹ̀rẹ̀ ma sọ pé subhanallah subhanallah subhanallah tàbí alhamdulillah alhamdulillah lọ́sà máa wí nù lọ́sà máa wí déédéé tí yàn fi náà tí yàn fi ké fatia tí yàn fi ké sóra lẹ̀ ó wà lọ sí rúkú allah akbar lọ́dún rúkú náà pẹ́tẹ́ ma sọ pé subhanallah subhanallah ó ti gbórí kó ó ń dọ́ ma fi kí ni ó wà kọ́ látara tẹ̀síìr dín kájẹ kẹsìn rọ fún yàn mẹ́rin ẹ̀sìn rọ tó àṣírò ẹ mú ẹ̀sìn rọ ẹ má mú ẹ̀sìn lé yẹn ní imáàmù ṣáàbì sọ̀rọ̀ ìmọ̀lọ́wọ́ ó ní gbogbo èèyàn tó jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn ni kó gbìyànjú láti kọ́ lábáwá ẹ̀ kó gbìyànjú bí tápá ẹ̀ bá ka dé ọlọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọ̀fẹ́ sọ gbólóhùn jẹ́jẹ́ láàbọ̀ ní Islam oyin bákan náà wa yatlu bihi kitab Allah ó ní bákan náà ń bọ̀ bá inú tó tó gbọ́dọ̀ mọ̀ pé ó jọ́nà yà fún ni pé Al-Qur'ani ṣe ń ta ìmá ké ó ní náà ni ó wà kọ́ tí ó fi dá Al-Qur'ani ké ó máa fi ké Al-Qur'ani tí Ọlọ́run káwà gbogbo àgàgà wọn tí wọ́n máa ń jẹ́ kírísítẹ́nì yẹn tí wọ́n bá láwọn fẹ́ gba islam báyìí bí wọ́n ṣe ń gbéjà ìlíyà yẹn bọ̀ tí wọ́n dénú islam yẹn wọ́n ní fẹ́ kọ́ yóò tún bó ṣe jẹ́ alàgbà nínú ìjọ rẹ̀ lóòótọ́ fẹ́ jẹ́ alàgbà nínú ìjọ láì nímọ̀ nígbà sẹ́rẹ̀ ló ń wá sí yóò máa da gbogbo ẹ̀rú ẹjọ́ lè dá lùkùránì kéé tó lóun ṣe wá sí tí ń tó àlùkùránì ẹ̀rí pé nínú nǹkan tó bẹ̀ sìn wá jẹ́nu ẹwọ ajá máa ń ṣe comparative yẹn ọgọ́rùn-ún lè yóò wá máa da àgbóyè àwọn èèyàn rú èdè tó gbọ́ èdè tó mọ̀ kò ní wá náà fẹ́ mọ́ tó àlùkùránì ìkọjá àlà ni ìtí ń dàrú nú èdè bá gbọ́ yẹn mọ́ ṣàbí láti wọ́yáǹdẹ́kọ̀ bí zikiri fi mafitata aléhe ó ní náà ní ó fi máa ṣe gbogbo àdìká àwọn àrántí ọlọ́run tọ́lọ́run ṣe lọ́rùn yẹn lé lórí nínú ìjọsìn ó nínú ẹ̀mí náà tẹ̀kìbíir bó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn aláàpátọ́ fẹ́ ṣe ìdíraba ní òfìsí ẹ̀rì ó ń bá kan wàá mara bíi minatasbi wàtàṣáhùd wàgẹ̀rẹ̀dálẹ̀ gbogbo ìsàmọ́tà máa ṣe fún ọlọ́run tàbá wà dúrùkú subhana rabbiyal azim tàbá wà ní ìforíkọlẹ̀ subhana rabbiyal aala o náà ni ọmọ fi ṣe wa tashahhud tàbá dórí àtáyá o náà ni fi sàtáyá o ní bá kanáà wa ghairi dhalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ní wà ma izdada minal ilm alladhi ja'alahu من ختم به نبوته وانزل به آخر كتبه كان خيرا له ó ní gbogbo ẹni wá lékún númọ̀ gbogbo ẹni bá wá lékún sí ní ìmọ̀ lórí tọ́lọ̀ ọba fi rán ànábì inú èdè tí tètè lọ́ba wá bó bá ti wá ń lékún sí nínú kíkẹ́ àlùkùránì tó mọ̀ sí inú mọ̀ àlùkùránì tó mọ̀ sí inú mọ̀ súnà ó ní kana khairan lahu bẹ́ẹ̀ ni ó sì máa lórí kún sí bẹ́ẹ̀ ni sọ máa lóore fún tí ó ní kàmà ánà àléhì an yata'allama sọ̀láta wà dhikra fiha ó ní bákan náà ó jẹ́ ọ̀ràn àyàn fún kọ́kọ́ ìrun kíkí àti àwọn àrántí tí a máa sọ nínú ìrun kíkí ẹ pé látòkè délẹ̀ ẹnu ìyẹn papó tàbá fẹ́ kírun olùbàbá tó sálámà bá sálámà náà tàn tó ń kọ́ gbogbo dáa tó fẹ́ wí lẹ́yìn sálámà náà èdè náà ni ẹ̀rí torí lè ló fi ṣe pàtàkì láti pé kí akọ bàbá bínú tèmi àrùnmọ̀lá oná sọ ó ní kíkọ́ lábáwá ìwà tún rè ọ̀ràn yẹn táwọn afá ni. ọ̀ranyàn àkọ́kọ́ ọ̀ranyàn oníkálukú ọkọ ò lè bá ìyàwó kọ ìyàwó ò lè bá kọ́kọ́ ẹ̀gbọ́n ò lè bá kọ ò lè rí ọkọ bábò ò lè bọ́ ọmọ ọmọ ò lè bá bá kọ kálukú ní ọmọ ìyẹn tá a fẹ́ fi sin lọ lè tuntun pé èmi ọmọ ní ìyàwó mi ọmọ mi ma ìyàwó mi ò gbé ẹ bàbá mi ma èmi ọmọ mọ́fà tí a bàbá mi ò gbé tèmi kálukú náà mọ̀ tiẹ̀ e. ọ̀ràn yànnú èdè lábá láti fi kọ́ ṣùgbọ́n a lè rán ra wa lọ́lé lórí lẹ́yìn lọ́wọ́ tó kù fásitì kìfáyà àwọn tá a fẹ́ kí wọ́n dángájá ń di lárúbáwá láti laba òfin ní parun agbọ́ rí àwọn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n á dìde pé èdè tẹ́mi fẹ́ kọ́ láyé mi rè láti dáàbò bò àwọn láàmà tó bá ti wá dọ̀rọ̀ lábáwá aláàbì kan dá sí a máa fi sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n bí tẹ́bá gbọ́ pé èèyàn lọ lékè ó lágbájá lọ lékè tẹ́ ń gbọ́ yẹn àwọn kan ń bẹ tí wọ́n lọ sí lékè látòkè nílẹ̀ tí wọ́n fi gba dòkítọ́rọ̀ àwọn àtẹ́gbà phd wọn àtẹ́gbà pòfẹ́sọ̀ wọn èdè lábáwá nìkan ni àwọn kan nù yàtọ̀ pé ó ṣe ṣẹ̀ríà ó yàtọ̀ pé ó ṣe sólúfìkì kí ni ẹni kí ló gbà lóye o láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin o èdè lábáwá ni àkàwà bẹ́ẹ̀ náà pòfẹ́sọ̀ kódà ní àyíká wa ń bí pòfẹ́sọ̀ Isaac Ogunbi tó wà ńlá súngbà kan mẹ́yẹn kì í ṣe mùsùlùmí ìdírábà ló gba pòfẹ́sọ̀ lé lórí nígbà tá a fẹ́ ṣe Arabic A level ó sì máa ní ọ́rà nú ní ara 1983 ó ní olóńkọ́ wa báyìí olóńbí béèrè kí mùsùlùmí Saudi ń dá ile ilẹ́mẹ́ sẹ́sọ̀ di college of education kí ni wọ́n kọ́ dálẹ̀ diploma lọ́kọ́ wa ń bẹ́ ó wà nínú àfisìn ìgbẹ́jọ́ kan àsìkò òun tó àwọn student lọ bomi fún pé kó kírun kò sí nọ́mbà fẹ́ sẹ́ẹ̀ ti waec tàbí gc tí wọ́n yọ lè dídá bá wa àwa táwa jẹ́ mùsùlùmí ńkọ́ mí nu pòfẹ́sọ̀ mùsùlùmí tó ń gbóyè lórí nu torí díẹ̀ ló ṣe pàtàkì gan-an kárí inú àwọn ọmọ wa tá a bínú kí ni ìgbọ̀dọ̀ fẹ́ gbóyè arabic ká sì gbà pé sẹ́yìn lọ́fẹ́ ṣe tọmọ kan bá sọ báyìí lẹ́nìí àfojú rí nà ẹni ọmọ tó wà lọ́mọ ẹ̀sìn mẹ́sìn lákànsára fún bẹ́ẹ̀ torí díẹ̀ bàbá ń sọ pé fọ́dù kìfáyà agbóòrán kan tí ó mọ̀ ọ́n torí pé òun náà ni shiarul islam wàhálì òun ni àmì islam àtàwọn mùsùlùmí torí díẹ̀ imam shaabi rahimahullah àbí sàlábì rahimahullah ó náà sọ́nù ọ̀rọ̀ rẹ̀ ó ní mani haba allah ó ní ẹ bá fẹ́ràn ọlọ́run ahaba rasulahu muhammadan sallallahu alaihi ó ní yóò fẹ́ràn anabi tójú jìsẹ́ ọlọ́run wa mani haba rasulahu alarabi ó lẹ́yìn bá fẹ́ràn anabi tọ́jú ọmọ larubawa ahaba al-arab yóò fẹ́ràn àwọn larubawa wọ́n mi habali arab ẹ̀ ń bá fẹ́ràn lárúbáwá ahabali arabiya afẹ́ràn èdè lárúbáwá ẹ̀rì wọ́n mi habali arabiya ó ní ẹ̀ ń bá wá fẹ́ràn lárúbáwá ó níyà bí ha wàthabara aleha wasarafa imatahu ileha ó lẹ́ ń bá wá fẹ́ràn lárúbáwá ó ní yọ kéde lárúbáwá kún tó bá fẹ́ràn èdè lárúbáwá ó ní yọ ka èdè lárúbáwá kún yóò sì máa sapalẹ̀ lórí gbogbo ìgbìyànjú ẹ̀ ní ó sì ná síbẹ̀ wàlìkìbálò àlà tàfàhùmìhà ó ní bákan náà á sì máa wá gbogbo ọ̀nà láti gbọ́ àgbọ́yé láti mọ̀ ó ní ìdíyà dáadọ̀lẹ̀ ilmi wọn bá dọ̀lẹ̀ tàfàkù fìdín ó ń tọ́gbẹ́ lábáwá iná nírinṣẹ́ tá a fi nímọ̀ orin tá a fi gbọ́ àgbọ́yé Islam bẹ̀rẹ̀ bákan náà wọ́n ń pe abákan ní bónú nakir òun náà tó sọ nínú tafsir rẹ̀ sọ wípé ọ̀ràn yẹn ni ó ní ó ń sọ lórí pàtàkì kíkọ́ ìdárúbọ̀ ní lọ́rọ̀ ta'allum al-arabiyya liwuquf ala ahkam al ó ní ọ̀ràn yẹn ni kéèyàn gbé èdè lábáwá kó lè bá a lè mọ ìdájọ́ tí ó wá nú al-Qur'ani àti ọlá tí ń bẹ ń fọ́ al ó ní wa innama yá àrífò fọ́dàlù kùrán ó lẹ́yìn tó lè mọ́ láàlù kùrán dáadáa a àṣewò ló tó báyìí ó ní mọ̀nà araba kàlámà arab ẹ̀ ń bá gbé èdè lábáwá ni wà araba ìlímàlóga tó kọ́ nípa ìmàlóga wà ìlímàlóga arabiyya tó kọ́ nípa àmà èdè lábáwá gbogbo lè láfèrè nípa mùsùlùmí ṣáájú wọn fi ṣe rárá kódà àwọn tí wọ́n bí jí ọmọ alárúbáwá mọ̀sánfún náà ní ọ̀sẹ̀ tó lọ bí jí ọmọ alárúbáwá tó bí àwọn ọmọ wọn bá sọ̀rọ̀ jẹ́ bá ṣàṣìṣe wọn bá wí Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ẹ̀rí a máa bá wí a máa bá ọmọ rẹ̀ wí bẹ́ẹ̀ náà Ali ibn Abi Talib níjọ́ka ló ń bá sanadu sẹ́ni wí pé wọ́n sọlábáwá dáadáa ẹ̀rí láti tún ahọ́n wọn ṣe bí àwọn mùsùlùmí ṣáájú sí rí bẹ́ẹ̀ náà ni Abdullahi ibn Umar òun náà bá ọmọ rẹ̀ wí pé lẹ́sẹ̀ ń sọ lábáwá báyìí kí ahọ́n wọn lè bá dúró kò ṣe kórè nìyẹn torí díẹ̀ àbàṣekú bí ọlọ́ọ̀bà lè kọ́lá gbogbo àwa tí a ti gbìyànjú lórí pé a fẹ́ mọ ọlọ́mọṣàjẹ ká mọ̀ àwa tá a ti mọ ọlọ́jẹ ká mójútó àwa tá a ti mọ ọlọ́jẹ ká lè mọ̀ gbogbo àwọn ọmọ wa náà ọlọ́ọ̀bà lè bá ní darí ọkàn wọn síbẹ̀ èdè wa ni èdè ẹ̀sìn wa ni ọlọ́mọṣàjẹ fi wa ọmọṣàjẹ